لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ọba tó tó ọpẹ́ gbà ọba aláàánú ọba oníṣẹ́ ọba tó ṣe pé bàbá ní a máa dúpẹ́ lọ a lè dúpẹ́ fọ́lọ́wọ́ ọba tán òun náà ti ti dúpẹ́ fún wa rẹ̀ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin iṣẹ́ ìṣẹ́lẹ̀kẹ́ ọlọ́gbà nílẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó ṣe ní àánú tó ṣe ní ìkẹ́ tó ṣe lára mọ́tò mọ̀ọ́dá ìkẹ́ olùtọ́sọ́nà nàbí yóò táwọ́ bá ànẹ́bí tó ṣe gbọ́lọ́run bá fi gba ìrònúkò àdáwà nígbà níbi ọmọ ọmọ sọ́lá sọ́lá ní ọjọ́ ọba àwọn olùmọ́ ní pé àwọn tó ti lọ sáájú tí wá tí wọ́n bá ti àwọn ẹ̀ṣẹ̀ kéékèé ìyàwó pọ̀ ní máa ń bẹ fún wọn ẹni ọba kojú orí mi fóònù ìdájọ́ ẹ̀ṣẹ̀ eh, rẹ̀ òun náà ní pé ọlọ́run bọ́ ọba lókè ọlá ikú tó gbé tó gbé kalẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ náà tóbi tó bẹ̀rẹ̀ wọ́n kò ṣòro ọ̀hún tó ṣẹ̀kùn ọlọ́run bó ní kọ́ para rẹ̀. ẹni tó bá ti pé ìgbẹ́ ní gbọ̀n lọ́lọ́ yàgbẹ́ kì í ṣe pé yọ́ tábà lásán o táwa ń tábà lónìí yóò fòkúta gbòdì títí ní òfì ṣẹ̀jẹ̀ ẹni ọba tọ̀ èyí tá à ń fi omi tábà lónìí kì í ṣe pé tábà lásán yóò fòkúta gbòdì ọ̀rá rẹ̀ ní ìṣẹ̀jẹ̀ lọ títọ́ bá kán sí yẹn láàbù àwọ́kẹ̀kọ́ ní sàánù lásán ni ó ti mọ́ nìyẹn nínú òfin tọ́nà bá gbé fánibí Muhammad sọ̀rọ̀ àìsàn ṣùgbọ́n wọn wọ́n fi òkúta gbó sí ara ní òfin jẹ̀jẹ̀ tó wá ipa sọ̀rọ̀ bá dà sí àwọ́kẹ̀kọ́ ní sàánù tábà fọṣẹ sí àtàlẹ́ ẹ̀kùn ẹ̀yìn tábà fẹ́ fomi fọ ọlọ́run bá ti gbà níjọsìn lọ́wọ́ wa báyìí ṣùgbọ́n wọ́n bí aṣọ yẹn kúrò ní ọlọ́run tó wá ti àmúyẹ سيدنا دي وتوبة كاتب بنا قال الله بنا بنا صلى الله عليه وسلم صعدي وقلوب عن صبر سيقول دوك الجيسة ومن يوم النحر وجود يوم الحج الأكبر وجود الله النبي محمد صلى الله عليه وسلم وفي وجود الله قوة لا ترى أن لا تعمل لا تنسي لوني òní ni wọ́n rí ìkànnì ọwọ́ àtẹsẹ̀ òní ni wọ́n fa ẹ̀wọ̀n orí wọn òní ilẹ̀ sì nìkan náà ni wọ́n lọ sọ́kù òní nìkan náà ni wọ́n sì pa ẹran látara pé jẹ́nẹ́rẹ́ rẹ̀ yìí àwọn sàbí lọ bá nẹ́bí sọ́lá rẹ̀ tó lá ń pè ọ́ ìyá nẹ́bí ewé káwọ́kọ́ tó sáájú ilé ìwá ṣé tí bá kọ́ fáwọn orí mi tí mo á tẹ̀ bí ìkaná tí mo á tẹ̀fẹ̀ pẹ́rẹ́ tí mo á tẹ̀fẹ̀ lọ sọ́kù ilé ìwá àbálẹ́bí ṣe ṣíṣe ń sọ ànẹ́bí pé padà àwọ̀ṣ kọ̀tẹ́fẹ̀ fún bẹ́ẹ̀ yíyí ó tó yọba sí eléyìí dé ìlú ti ọlọ́run tọ́ba ikú bẹ́ra wọn bó ṣe òun ni pé wọn kọ́lọ̀ ọkọ̀ ẹni náà lọ́wọ́ ń pè mí mo ẹ̀sẹ̀ wá pa wọn orí mi mo ẹ̀sẹ̀ wá gé èékẹ́ni ọwọ́ àtẹ̀fẹ̀ mo ẹ̀sẹ̀ wá lọ sọ́kù àmẹ́bí ni pé fàlà haraj kò sẹ́sẹ̀ fún bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sí ìta àwọn èèyàn bẹ tẹ́jú pé báwọn fẹ́ dún lọ́jọ́ òní ṣùgbọ́n náà bàjẹ́ wọn wà òkú àwọn tí lọ sọ fún pé jẹ́ ẹ̀gbọ́n tàbúrò mẹ́rẹ̀ ni jábọ̀ fọlọ́wọn balẹ̀ ọ̀kan náà ilé tó wọn lọ gbọ́lọ́wọn ọba ní inú bàjẹ́ wọn wà ní ọlọ́wọ́ báyìí àwọn ẹlòmí tó ṣe pé ìyàwó mi máa ń rọbí ìyàwó mi máa ń rọbí wọn bá ilẹ̀ tí wọ́n wọ́n bá nílọ́pọ̀ ọ̀rá sọ̀wọ̀ tàbọ́kọ̀ ọ̀rẹ́ ọ̀rá sọ fún ọ yóò lẹ́nu owó pé ìmà lówó lápò tàbí ṣe ní kí láwọn jẹ lónìí à ìròyìn rẹ̀ kéré o lókè fọ́nà bá lówó orí tó ṣe fún ọ ọ̀sẹ̀ sí ní ilé tí wọ́n tẹ̀ jẹ́ pé bóyá já dáwùjọ fún ẹjá dáwùjọ fún kó ti ẹ̀kọ́ ní òkè ìwé máa rí kẹ̀kẹ́ náà tàbí ẹjá dáwùjọ pẹ̀lú ìnira tó wà yìí agbọ́kàn ọlọ́pàá ti mú láti mọ́lé ọlọ́run bọ̀ sọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́run ẹni tó bá dúpẹ́ fọlọ́run ọba ọlọ́run bá gbélé wa pé yàní ṣàkàtọ́ láti lẹ́nìlẹ̀kùn tẹ bá dúpẹ́ fún mi ọlọ́run tẹ mú orí mi ọlọ́run mi ọlọ́run bó sàlẹ̀ fún orí fún yín títí bẹnu wa ẹni tí ń nẹwọ́ sọ́dọ̀ àwọn kan tẹ́lẹ̀ ti nẹwọ́ sọ́dọ̀ àwọn kan tẹ́lẹ̀ ṣùgbọ́n dínkù kéèyàn máa tẹ́sí ẹ̀ ètò pé gbogbo ìlú máa lọ nímẹ̀lọ́mẹ̀lọ́ kí gbogbo ọmọ dùn tí gbogbo ìlú bá dùn ó fi ṣe àlèmọ́mọ́ tó mọ́lé ayé kan ṣùgbọ́n ti bá ń lé díẹ̀ láwọn àkókò kan ọlọ́run tún tẹ́ ẹ fún yẹn ó tún mú lé gángan kájú ó tún tẹ́ ẹ fún yẹn ìlú lè máa dúpẹ́ fọlọ́run lọ́bẹ̀ alhamdulilayi ọ̀rẹ́ rẹ̀ ni àwọn àdúpẹ́ fọlọ́run tó lọ́wọ́ bá ṣe ní ilé ìjọ ọdún fún wa tó wá jẹ́ pé látòkè sọ́nà ìwọ̀n ti máàkì fún wa kò sí sí ọ̀hún tọ́lọ́n bá máàkì ọdún wọn tó máàkì pé ọdún yìí lọ́dún yín tó tayọ àwọn mùsùlùmí owó ńlá ni ò tọ́lọ́n bá lé ní àpéjọ sí kòǹgẹ́sì náà kì í ṣe pé àwọn bàbá wa fi fi fáwọn ìyá wa wọ́n jẹ́ nìkan sí kí wọ́n sọ fọ́lọ́hún ṣùgbọ́n lọ́wọ́n bá ló mú bẹ́ẹ̀ pé mo fẹ́ ṣàánú wọ nínú àwọn tí mo sìn lọ́nà kí wọ́n wà mẹ́rin tí ó mọ̀nà orí ńlá ni adúgbò fọ́lọ́hún bá lórí ẹ̀wọ̀n orí tí wájú òjò ọdún yìí ẹ̀jẹ̀ máa yẹ yọ̀kọ̀ rá tàbá ń lọ sí ọdún tàbá ń lọ sí àìjì adẹ́nifẹ̀fẹ̀ ipá lọ ní ìlọ mẹ̀lọ́mẹ̀lọ́ kàmàgbó kọlọ́run bá tóbi bákan náà kàmàgbàgbé nípa pé àsọtọ́ dáa kìí fi pásọ tó mọ́ kìí fi pásọ tuntun ó lè má jẹ tuntun kọ́sàjà sọ́tọ́ dáa tó mọ́ tó sì dùn wò nìkan wọ̀ lọ sí àìjì bákan náà àwọn ọkùnrin wọ́n fẹ́ já sí lọ́fíńdà àwọn obìnrin ta ní bùkátà sí lọ́fíńdà àlùkò láti lọ́fíńdà tá a máa lọ sí ẹ̀yìnjì wọn ò gbéṣẹ́ bẹ́ẹ̀ ni wà lọ́fíńdà táwọn obìnrin ó ní kọ́lọ́ọ̀dì ni kò lóorun táwọn ọkùnrin ó lóorun ni kò ní kọ́lọ́ọ̀dì ọlọ́run bá ti ṣe é fún àdìgbòmọ̀ yìí nù gbogbo obìnrin tó bá lo lọ́fíńdà jáde lọ jẹ́mọ́ tàbọ́lọ́ ọlọ́rin tí kò sínú ìlànà àwọn mùsùlùmí rárá bó ti wulẹ̀ ọmọ kò sóhun tó burú kóbìnrin olè lọ́fíìsà nínú ilé ọkọ rẹ̀ kó máa fi tọ́ ọkọ rẹ̀ lọ ń kọ́kọ́ ọkọ rẹ̀ máa gbóhùn tó dáa ṣùgbọ́n jáde lọ kọ́lọ̀ ọwọ́ ẹ̀ dànù ilé ìgbè òfin tọ́lọ̀ bá ti rán níbi ọmọ Muhammad sallallahu alaihi wasallam ọ̀sán ní débi bẹ́ẹ̀ o kọ́ má máa jákọ àbọ̀ má máa takọ sọ́kọ ọlọ́kọ kọ́ má máa wá dọ̀tí sọ́kọ rẹ̀ nínú ilé ọlọ́run bá wá gbé wa pé máa ṣe lẹ́ńdọ́ máa takọ sọ́kọ rẹ̀ nínú ilé tọ́wọ́ ajẹ́ fáwọn tí ń bẹ́ńtà òní ti ẹ̀ ń gbórí ti ẹ̀ wò tó fi sàlàyé pé tó fi máa ń lọ níbi lọ́jọ́ òní ajẹ́nìkẹ̀tẹ̀ kó ń jẹ́nìkẹ̀tẹ̀ kó wọ́n lè tẹ̀ bá wọ́n fi gbogbo sọ pátápátá àdéhùn tó wọ ilé gbogbo ní sọ́yìn bọ̀kọ́lá tó mọ́sọ́lù tí ìjẹ́ wọn mú àtẹ́jà tó gba alágbọ̀dọ̀ ànábì ọmọ àmọ́ sọ́lá ó ní pé ànábì wọn kò ní ẹ̀rí náà wọ́n pa wá láṣẹ bẹ́ẹ̀ wọ́n ti pa wá láṣẹ nù pé táwọn òbí bá ti ń lọ bí ẹ̀yẹ lo débi kọkàn náà àwọn obìnrin sọ pé ìrìn sí ọlọ́run ẹni tí ọ̀bá ní jẹ́lì bá mú ń kọ́ ànẹ́bí ọ̀dákẹ́ o ànẹ́bí ní pé kí ọmọ ìyá rẹ̀ kí wọ́n ya èyí tó kọ́rọ̀ ìyá lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ ká bákan náà ẹ̀bí aṣọra fún àwọn irun kéhùn nínú òṣì irun ogbó ètò ìpọ́pọ̀lọpọ̀ máa ń gbé sórí lọ́jọ́ òní èmi ọlọ́ gbé sórí ọmọ yóò wá ti tẹ̀tẹ̀lé lórí torí bá ń sọdún dára o gbogbo ká fi irun kó ohun ọlọ́run àlẹ́bí láàrin àwọn tó ń lọ àlẹ́bí jórí wọn nípa pé ìlú jẹjẹ ọlọ́run bá kọ́ máa bẹ́ẹ̀ ni tó fi kún àtẹ́ni tó bá fi kún kọ́ máa bá wọn ká má fi jẹ́ ọkàn wọn ká má jẹ́ márùn wọn wá la ká sì má fi jẹ́ni gẹ́gẹ́ bá wà láti wọn sí ibi ìdìbò jì bákan náà nígbà tá a bá dé ayé bí kò sí nẹ́fílà ń bẹ́ o á jókòó lẹ́jọ́ máa gbó kọ́ náà bá tóbi nígbà bá fi ìdìbò àti láǹfààní ká máa sọ tó wù wá òun yàtọ̀ sí jùmọ̀ hàn pípa ní sọ̀rọ̀ tí wọ́n máa ń sọ kó túbà lọ́wọ́ aláǹfààní àti sọ̀rọ̀ tó kàn ní ṣe wá bẹ̀rẹ̀ fún láti sọ àkọ́ọ̀dọ́ o mo sì wọ́dọ̀ ìlànà ìbáyé o mo pè ìlànà nọ́mbà ní ọ̀dọ́ o màá mú ní ìṣe kó túbà lọ́wọ́ kó sì tó gbó bẹ́ẹ̀ mo fẹ̀ sàn lọ́n. ọlọ́mọ sàn án nàbí Muhammad sallallahu alaihi wasallam kódà ìyẹlẹ ìdílé kó láyé ibi tọ́wà kọ́bọ́ síbò mi tàbí kọ́ lọ́ọ́ ìfi fún kọ́ọ̀lù tó sì tó gbó ń bẹ́ẹ̀ lẹ́yìn tó bákan náà àwọn èèyàn béèrè nípa pé nígbà tí títú láti ní ká wo ọ̀bẹ tí wọ́n pa ẹran kó tó di bá màá lọ rí èsì láti o èsì láti ní tí ó wà nù àdúgbà nígbà Muhammad sára sọ̀rọ̀ ní tí wọ́n bá ti pa ẹran tí wọ́n bá ti kí wọn tá tàtó láǹfààní àti wá pọ̀ ẹran wa èsì tó tú láti pé ẹnu kí lọ́dọ̀ àwọn màlìkíyà tàdé bá dà bàbá rí láfíríkà bí àwọn ní àwọn màlìkíyà kí láti mọ̀ pọ̀ ẹran ẹ̀yà ẹjọ́ kárí ọ̀nà ìgbẹ́ òkè ọ̀nà ìgbẹ́ òkè òun láàmà gbé lọ sí pọ́ dá wa lójú tó sọ pé ìmáàmù ti pẹ̀rẹ̀ wọn ṣùgbọ́n kì í ṣe pé bóyá àwọn pípẹ̀rẹ̀ ìgbẹ́ ní gbẹ̀ngbẹ̀ kí ìmáàmù òkè wọn ní pé káàtì òun dé káàtì ìtọ́jú kí òun dé ó ti di fáwọn akọ̀rin wa níbi ọmọ sọ́dọ̀ sọ́dọ̀ ó lè ní yóò tọ́ba lásán lọ́pàá ò ẹ̀rin jíjẹ lásán ṣùgbọ́n ni yóò fọwọ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá tó kí òun tẹ́ló tó wá fàyẹrẹ rẹ̀ ah, òun lọ́kàn ìjọsìn ọlọ́run bá ti dé abẹ́ láyà náírà lọ́wọ́ lè láyà náírà lọ́ àlùkò mọ̀ á wọ́n láti mọ̀ ó á wọ́n láti yàrá ẹgbẹ́ kò tẹ́kọ̀ọ́ wà nínú nǹkan ọlọ́run bá ní pé kò sí tó ń fẹ́ fi ẹrin yín ṣe ẹrin tẹ́ pa yẹn kò sí tó ń fẹ́ fi ṣe ẹ̀jẹ̀ kò sí tó ń fẹ́ fi ṣe kò tó ń fi bùkátà lọ́dọ̀ yẹn ní tẹ́kọ̀ọ́ ìpayọ̀ ọlọ́run bá tẹ́lẹ̀ pa láwọn olùkọ́ fi jẹ́ nípa pé ẹran tá ń pa yẹn pípa yẹn gẹ́gẹ́ gẹ́gẹ́ ọlọ́run bá bẹ́ẹ̀ jíjẹ rẹ̀ yẹn ìyá àdànà lẹ́kùn rẹ̀ lókè tó pé lọ́dọ̀ ọ̀sẹ̀ ọmọ àgbóúnjẹ àwọn ló fi gbọ́dọ̀ ìsìn sàn lọ. Sọ̀rọ̀ pa á tán. Bàbá àyè tó máa lulẹ̀ wá pa. Bẹ́ẹ̀ ti wá pa tán yẹn. Ẹ sì lọ gbé fáwọn yẹn. Ẹ jẹ́ ìtún lọ́lọ́ fẹ́ lùdì. Jíjẹ yẹn àlékún ló jẹ́. Tó kí ni mo fẹ́ sọ lára ilé ni pé ká lè bá jẹ́ nìkan sí pé ká jẹrẹ ẹni níwọ̀n tún wọn sùn. Jíjẹ jíjẹ tó máa bà wọ́n wá. Torí mi ń sọ pé mo ti bẹnu làákàyè rẹ̀ náà ni pé béèyàn bá ti jẹrin ìyẹn tí lèyìn ó ti gbára dáyọ́ tọ́lọ́wọ́n bá so kíkpa yẹn kan ọlọ́run bọ̀bà lè fẹ́rẹ́ lówó kàtà lọ́dọ̀ wa tó bá fẹ́rẹ́ ká máa gbàgbé pé níbi yẹ́wò lè jùmọ̀ ọdún méjì ló pàdé papọ̀ fáwà lẹ́ẹ̀kan náà àwọn yẹn ń béèrè nípa pé ní ó sì bẹ́ẹ̀ kí ó sì bẹ́ẹ̀ kí ìjọ lè wọ ìwé tí ó mẹ́tẹ̀ẹ̀ta ó tún wá ní jẹnẹba tàbá mọ́júmọ́ ní pípé yọ̀dù rẹ̀ ń parí tàbẹ́jì ọmọ rẹ̀ ń parí ó fẹ́ wọ ilé tẹ̀ ta ìdólé ìwé ìwé ọ̀ka ó sì fi kọ́fà gbogbo ẹ̀ ètò ìwé yìí náà ni mo fi wẹ́ píríọ̀dù kọ́ parí tàbí ní fásitì èdè ọmọ tó parí tàbí jẹnẹba tí mo ní la tó òun náà ní lọ́ọ́ fi fẹ́ ọ̀kadà òun náà ní kí lọ́ọ́ fi fi La haula wala quwwata illa billah. Ọmọ ọlá. Naim. Èyí ti lórí ìjọ lọ́dọ̀. Náà. Àtúwà ń gbọ́ lẹ́nà orúkọ pé ó lè wò lè rẹ̀ nítorí pé ẹgbẹ́ bá ọ̀rẹ́ ẹ̀yẹ tó jẹ́ láàárín àwọn ogun. Náà. Pé pàdé fún máa por tanto que no recuerdan por también realmente está oye sabe algo bebé tiene daño de agua agua Ah, es ń gọ́, àbèjì àgbà náà kí ni ìdájọ́ rẹ̀? Kí ni a fẹ́ sọ fún wa kí ni ó ṣe? Ẹni ẹ̀hán? Ah. <laughs> Láàrín ìgbégé, bóò láti dé ìlú ọkọ̀ sínú wẹ̀ ọ̀kan ìjàngẹ́lẹ̀ lẹ́jọ́ ọ̀gá àdọ́nà ikú àti bá àbẹ́jì àbáwọ̀bá kí ma ní nẹ́bà ilẹ̀ ọmọ ọmọ yóò wà alimuhim èyí tó dájú òun náà ní pé yàn owó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mo kọ́kọ́ nípìnlẹ̀ ní pé bí mẹ́tẹ̀ẹ̀ta ti wà ní pé yàn owó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n aṣòfin ó ṣe é lọ́rọ̀rùn níbi ọ̀rọ̀ ọ̀wẹ̀ èyàn lè fi nẹ́fìlà bọ́nà rẹ̀ yìí ṣùgbọ́n ìwé tí ọ̀rẹ́ yẹn ló dìbọn ara wọn èyàn lè fi nẹ́fìlà bọ́nà rẹ̀ yìí àwọn jùmọ̀ ìwé lamà àwọn ọ̀pọ̀ àwọn olùmọ̀ àwọn gbà pé ìwé jùmọ̀ èsì ọ̀rẹ́ ẹ̀yàn tó látara bẹ́ẹ̀ tí a bá ti wá gbà pé ìwé jùmọ̀ èsì ọ̀rẹ́ ẹ̀yàn ìyẹn lè jẹ́ nìkan tó yẹ pé yọ ìwé jùmọ̀ àti ìwọ̀n ayéjì ló ti bọ̀nà ara wọn ẹ̀wọ̀n pé àwọn méjèèjì mẹ́fìlà ni wọ́n bẹ́ẹ̀ ni wàá ní pé látara yẹn àjẹpẹ́ ìwé jẹ́ nẹ́bà lọ́jọ́ yẹn nínú gbogbo wọn pẹ̀lú àwọn jùmọ̀ òye tàbí ìwé nìfàsì lọ́jọ́ yẹn àbẹ́wò àìjọ lọ́jọ́ ẹnu mẹ́tẹ̀ẹ̀ta yẹn àlẹ́kọ́ lè fi ìwẹ̀ kan kókókó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn tòmọ́wé yìí ṣùgbọ́n wọn mọ̀hàkẹ́kọ́ọ̀n àwọn mọ̀hàkẹ́kọ́ọ̀n alùmọ̀hàkẹ́kọ́ọ̀n àwọn tó jẹ́ àwọn aláàbò tí wọ́n gbójú wà níta lẹ́gbẹ̀ẹ́ ọmọ sàtán nípa ọ̀rọ̀ jùmọ̀ wọ́n rí pé ìwẹ̀ jùmọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni ló jẹ́ mọ́ wọn máa ń kà sí ìwẹ̀ ọ̀nà ẹ̀yẹ̀ kẹfà fáwọn mùsùlùmí torí máa nẹ́bí àwọn ọmọ sàrà sọ̀rọ̀ pé gúúsù lọ́kùnrin jùmọ̀ àti hápọ́n wájibọ̀n

méjìlá láǹfààní ati wẹ̀ táàkì kan ìfẹ́ tó àìsí yóò jẹ méjì òyìn ni pé èyàn níwọ̀ ìjẹ́ nẹ́bà òun náà ló ń bẹ̀rẹ̀ bí lọ ayé epo pọ̀ tọ́ba adásìkò tí túmọ̀ ń bọ̀ wá wà wẹ̀ túmọ̀ tó ti yẹ bá ń ṣe kọ́ ẹni bẹ́ẹ̀ tó ṣe ni pé òun lè níwọ̀ ẹgbẹ́ lásìkò yìí wẹ̀ ọ̀padà ní jẹ́nẹ́bà lẹ́yìn ìgbà tó ní kí tímọ̀ tó tó àtùgbọ́n tí wọ́n wá tó kí ní wọ́n wá ṣe pẹ̀lú àwọn jùmọ̀ òrì àwọn gbà pé ọwọ́ ẹ̀wẹ̀ ẹ̀yọ̀ kan ó fi kó méjèèjì papọ̀ látara tó wẹ̀ jùmọ̀ ẹ̀ṣẹ̀ kíní o kì í sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ti àwọn jùmọ̀ òrì ṣùgbọ́n àwọn olùmọ̀ ní ìsàlàyé pé irú ọ̀rọ̀ yẹn ni tọ́ba ti lè jọ́ ẹ̀yẹn a lè kó ọ̀rọ̀ yẹn méjì papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ju gbogbo ẹ̀ lọ tí ẹ̀ bá lọ bá rẹ̀ ń kọ́ ní sọ̀rọ̀ pé ó ń yẹ ẹyọ kan náà ilé ìwẹ̀ gbọ́dọ̀ mi kò sómi ní ìmọ̀ àrùn mi ní omi ọ̀kan náà lánàá ààrẹ ìwẹ̀ méjìwẹ̀ ààrẹ ìwẹ̀ mẹ́ta wà kí láwà á ṣe èwo láà fi ṣáájú ní gbogbo ẹ̀ èwo ló lè jù ní ọdún ilé yìí èwo ló lè jù ní gbogbo ẹ̀ torí tọ́rọ yẹn tọ́rọ yẹn á lò jẹ́nẹ́bà ló lè jù báyìí tó bẹ̀rẹ̀ ni nígbà bẹ̀rẹ̀ ló lè jù bàbá ìdọ̀ rẹ̀ ló lè jù ayédọ̀ rẹ̀ ló lè jù yóò wá ti ṣáájú yóò wá kó àwọn ó ti wá ní ìtẹ̀lẹ́ra wọn yóò kó tẹ̀lé pé òun ní máa bẹ̀rẹ̀ sí jọmọ́ lẹ́yìn òun ní máa bẹ̀rẹ̀ sí kí ni o ìgbà yìí ti tọ́ra àwọn àyíká ń bẹ́ẹ̀ sí bọ́lá bá fomi ṣe àdéhùn fáwọn bẹ́ẹ̀ bá wà ti jẹ́ pé omi useless lọ́dọ̀ tí wọ́n ń bí pé pé inú tẹ̀dà ni lọ́ni pé pé pé ní tùmọ̀ lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ àwọn mí wọn ò jẹ́ kí ẹ̀ tún kí ẹ̀ tún mí sílẹ̀ fáwọn ọgbọ̀n òbí tó bá wà lọ́dọ̀ tí wọ́n lọ́sùn abẹ́lọ́hùn kọ́lọ́ àtọ́dún ìdùnnú fẹ́nìkọ̀ọ̀kan wa ó jẹ́ ọdún àtìdúnmọ̀ orin fẹ́nìkọ̀ọ̀kan wa ó jẹ́júmọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ìrọ̀rá ọjọ́bẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́dàkùn mọ́jà pàdé àgbákò mọ́jà kò ní tí ó ẹni tó kú jẹ́ sí èkó lórí ayé sákùnrin àti ìpínlẹ̀ ọ̀rọ̀ ẹni tó kú jẹ́ sí èkó lórí ayé mọ́jà kò ní bá aláǹfà ọ̀rọ̀ lọ́hùn dákùn ìwà ń nínú ọdún ìlú mọ́jà wà ní jẹ́ lọ́jà ṣe sásọ lónìí kàtúntẹ̀ ní ọ̀pá náà lọ́lá